أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته báàbùl mujahada lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ojúpọ̀nà al-mujahada ibẹ̀ náà ni ibi tí a bá àlàyé wa dé nínú tírà Riyadus Salihin hadith eléyìí tí a mọ̀ gbé ẹ̀wò lẹ́ni yóò bẹ̀rẹ̀ láti bí alhadithu athalith hadithu ẹlẹ́ẹ̀kẹta عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري بوا حديثي ولا تودع فوا عبد الله وما عباس يولون باكيو يونسي عن مجيجي عبد الله صحابي عباسنا sahabi ni ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba tí ìgẹ ìkẹ́ àti ìgẹ ọlọ́run ọba ń bẹ fún ó sọ báyìí pé ni'matan ìdára méjì kan bẹ maqbunun fihima kathiru minan nas. tí àwọn tó pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa ń pàdánù ẹ̀ alọ́gábùnú òun náà ni kéèyàn sọ́ọ̀tì òfò náà نحن في الحديث الثالث قد قرأنا الحديث الثاني قرأنا إن كنتم نسيتم وأنا لم أنسى قرأنا كنت سمعه الذي قرأنا أنا بينت لكم هذا في الأسبوع الماضي أنا على يقين. ni'matan ìdẹ̀ra méjì kan bẹ makbonun fihima kathiru minan nas àwọn tó pọ̀ nínú àwọn èèyàn wọn a máa pàdánù ẹ̀ wọn a máa firare wọn a máa ṣàbòsí fẹ́mi ara wọn lérí ẹ̀ alagabnu òun náà ni kéèyàn ó ṣòwò sọ́ọ̀tì alagabnu kí nǹkan kó padà má já sí béèyàn ṣe fẹ́ gabuna bí máa na gúrra albẹ́ẹ̀ù lọ́gábìnì bẹ́ẹ̀ù algábìnì òun náà ni bẹ́ẹ̀ù èyí tó ṣe wípé ọ̀tọ̀ ní tó wọ́n pè fún ọ̀tọ̀ kówólé lórí gbogbedele ò bá bẹ́ẹ̀ mọ́ kéèyàn sọ́ọ̀tì kéèyàn ó ṣòfò kéèyàn ó pàdánù kan ní ẹ̀mẹ̀tàn ìdíṣẹ́ ọlọ́run ní àwọn ìdẹ̀ra méjì kan ń bẹ magbónun fihima kathiru minan nas àwọn tó pọ̀ nínú àwọn èèyàn wọn a máa pàdánù wọn a máa fi ìdẹ̀ra méjèèjì wọn wọn a máa fi ṣòfò wọn a máa fi ráre wọn a máa pàdánù ẹ̀ kí ni ìdẹ̀ra méjèèjì ọ̀hún asihatu wal faragh àlàáfíà àti kéèyàn orójú ráyè ìdára ní méjèèjì rawahu al-Bukhari afọwà Bukhari ló bá hadith wa àkọ́kọ́ hadith yìí afọwà Abdullah ọmọ Abbas ló gbàdé sí náà wa àwọn ìdẹ̀rọ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó pọ̀ la tu'addu wa لقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها ọlọ́run ní tẹ́bá ní kẹ́ mọ́ sí òǹkà àwọn ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ lè ṣe kí ni o ẹ̀ lè kàtán so kẹ́lìmà ni'matan una bá ṣe wá túmọ̀ náà ni wípé ìdára méjì kan bẹ nínú no àwọn ìdẹ̀ra ọlọ́run subhanahu wa ta'ala ni'matan min ni'amillahi ta'ala ìdẹ̀ra méjì kan bẹ torí pé kìí ṣe pé méjì náà ni àpójúwẹ̀ ó ní ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam sọ wípé inna lillahi tis'a wa tis'ina isma. ọlọ́run ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan ìyẹn ò túmọ̀ sí pé gbogbo orúkọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn pé mọ́kàndínlọ́gọ́rùn kan ń bẹ nínú àwọn orúkọ rẹ̀ tó jù bá ń lọ so bẹ́ẹ̀ náà ni ta'ala àwọn ìdẹ̀ra méjì kan ń bẹ nínú àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala máa ń ṣe magbónum فيهما كثير من الناس. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń pàdánù ìdẹ̀ra wọn náà máa ń fi ń ráre ìdẹ̀ra Ọlọ́run subhanahu wa ta'ala nípele nípele ni àláha èyí tó ga jùlọ ni'matul islami ni'matul islami náà ní إسلام الحمد لله الذي هدانا لهذا وما كنا ma لولا أن هدانا الله. hadana Allah ìdẹ̀ra yìí tó tóbi jùlọ tí ò lákẹgbẹ́ òun náà ní ìdẹ̀ra pé èèyàn jẹ́ mùsùlùmí lẹ́yìn eléyìí ni'matul aqli ìdẹ̀ra làákàyè لأن العقل هو الذي يتميز به الإنسان من الحيوان làákàrè نحن ni في ياتوسي yàtọ̀ so gẹ́bà sí ń dúpẹ́ lórí ni'matul islam kadhalika nahmadullaha ala ni'matil aql wal idrak ìdẹ̀ra ọlọ́run subhanahu wa ta'ala ó ní ìdẹ̀ra kíyàn ní làákàyè bí èyàn bá ní làákàyè orúkọ rẹ̀ ó yí padà wọn ní pèlè èyàn mọ́ wọn ní wèrè gbogbo nǹkan tí èyàn jẹ́ pátá làákàrè lọ́lọ́wọ́n bá lòun sábàbí láti lè jẹ́ kí nǹkan yọra ìgbó sí èyàn la tán bá pèyàn ní medical doctor lẹ́nìí làákàyè tó ní náà tọ́lọ̀ fún bẹ́ẹ̀kọ́ yẹn professor lẹ́nìí torí làákàyè ní àlọ́m sí sábàbí ẹ̀ níjọ́ tí làákàyè yẹn bá da sẹ́lẹ̀ professorship yẹn wúlò mọ́ ìjẹ́ doctor níjọ́ tí làákàyè bá da sẹ́lẹ̀ kò sẹ́ni tó gbèsè lọ fún mọ́ tòyẹn túmọ̀ sí wípé kéèyàn má rí jẹ kéèyàn má rí mu kéèyàn má lò lọ kó ṣe pé aṣọ kan ṣoṣo ló wà lọ́rùn rẹ̀ bàtà kan ṣoṣo ló ní ṣùgbọ́n lọ́run jẹ́ kí làákàyè rẹ̀ ó pé oore tó ga lọ́wọ́n bá ṣe torí pé ẹni tó fi gbogbo ilé ayé kówó jọ tí ò bá sí làákàyè fún fàhùwà mahjubun an malihi wa laysa lahu haqqu irú ẹni báyẹn tó ń ti pò ń lò ní owó rẹ̀ a ní fún nígbà láàyè kó mọ̀ náwó a mọ̀ làdé lọ́wọ́ ni òun ló sì nìkan rẹ̀ kò ní nígbà láàyè láti lè ṣe àwọn èèyàn náà ń pè ní alhajiru mahjur a hànà rẹ̀ wọ́n hajjára rẹ̀ kò ní lè náwó yẹn bó ṣe wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sẹ́fì sẹ́fì omugọ̀ onídùkìá lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ níbi laysa lahu haqqu so idan anta al-yawm laka haqqu tasarruf bi ni'mati al-aqli wal-idrak ìwọ lónìí o lẹ́tọ̀ọ́ o lè ná n tó ní o lè ṣe bó ṣe wọ̀ nínú dúkìá rẹ̀ o lè jọ mo fẹ́ tà o lè ní mi tà o lè ní mo fẹ́ fi tọrẹ èyíkéyìí tó o bá decide nínú tá a kà kalẹ̀ yìí a kà á kà ọ̀rọ̀ yẹn kún ẹni tó ní ọkọ̀ ń sìn ọkọ̀ mi mo fẹ́ tà two hundred thousand ni kó ọkọ̀ mi yìí mo fẹ́ àwa wo ẹni ẹ̀ dáadáa pé kìí ṣe pólì rẹ̀ dàrú pólì rẹ̀ pé kìí ṣe dìdìrẹ̀ five thousand rẹ̀ gbà ó sì sáìn wọ́n gba ọkọ̀ ọmọ lọ́ntì àmọ́ gbàtà wá yẹ ẹni yẹn wò ó lóun fẹ́ ta ọkọ̀ òun ló fẹ́ ta ó lóun fẹ́ ta ní two hundred thousand ọkọ̀ yẹn náà ó sì wọ́ two hundred thousand ìgbà tó wá gbowó tán tá a wá lọ wádìí arípò olùyọ̀ pé àwọn èèyàn rẹ̀ bá rí àwọn ẹ̀dá kan kọ̀mọ́ tí ń sọ ni ẹgbowó ẹgbà gbọ́kọ̀ padà ó gbọ́kọ̀ yẹn lẹ torí pé laysa lahu haqqu tasarruf òun ló ní nǹkan yẹn lóòótọ́ ṣùgbọ́n kò ní haqqu tasarruf láti ta nítorí kí ni o lè fuqdani al-aql kò ní làákàyè ẹni tó sì ní làákàyè kò bá ta tó wọ́ọ̀tì two hundred thousand kó ní five thousand ló wọ́n ta òun ló ní nǹkan lahu haqqu tasarruf sọlọ́bi jẹ́ pé min ni'ami allah subhanahu wa ta'ala ala al-ibad ba'da ni'matul islam ni'matul aql bákan náà nínú àwọn ìdẹ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala òun náà ni ni'matu as ìdẹ̀ra ìlàlàáfíà wal àti kéèyàn rojú nǹkan méjèèjì yìí tọ́lọ̀ ń bá papọ̀ fẹ́dà ó lálàáfíà ó sì ráàyè ọlọ́run a máa lò ní sábàbí ilé nailil murad kọ́wé èèyàn tẹ nǹkan téèyàn fẹ́ ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ṣe lẹ́ni gíga ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ṣe ní èèyàn pàtàkì ọlọ́run ọba yóò pé nǹkan méjì fún asihatu wal farad yóò lálàáfíà. La yóò sì ráyè ní tó bá fẹ́ ṣe àyè wà fún láti ṣe nǹkan yẹn ìdẹ̀ra ńlá ni fún ẹni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá ṣe fún torí pé gbàmí ń bẹ ọmọ ènìyàn lè ráyè ṣùgbọ́n tí ò ní sálàfíà ń bẹ fàmọ́sálẹ́n alẹ́dí fil mustashfa lahu farad mi'a fil ẹni tí ń bẹ ní hospital tí wọ́n so ẹsẹ̀ rẹ̀ sókè tó ń fami sílá óráyè àbí óráyè níbo ní lọ kò lọ bí wákà orí bẹ́ẹ̀dì náà ni ó wà látàárọ̀ àbí tí ó bá tọ̀ tí ó sì tún padà fún bẹ́ẹ̀dì láwù farọ́ọ̀k óráyè ṣùgbọ́n ríráyè òun làyà ń fa kò sàǹfààní lè ádámí àṣìhà ló fi jẹ́ pé hádà mi jawami'i kalimi rasul sallallahu alaihi wasallam kánàbí ó sọ̀rọ̀ kékeré kó sì kó ìtumọ̀ tó pọ̀ tó kó sínú nínú ẹ̀ náà lọ́rọ̀ yìí àṣehàtú wẹ̀lfàrà ẹni tí ń bẹ nílé ìwòsàn ó ráyè dáadáa kò lọ́ọ̀dù kankan ṣùgbọ́n rírá ààyè òun só sàǹfààní láyàǹfà lóbi kò sàlàáfíà abẹ́ni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n láti màlé ó ráyà bí ó ráyè ó ráyè ṣùgbọ́n rírá ààyè rẹ̀ yẹn láyà fa kò sàǹfààní ìgbà míì sì ń bẹ ọmọ ènìyàn ó lálàáfíà àlàáfíà ń bẹ ṣùgbọ́n kò sí ààyè yóò mọ rí nǹkan báyìí yóò mọ wù òun náà fẹ́ ṣe ṣùgbọ́n kò sáàyè fún láti lè ṣe nǹkan àlàáfíà sì ń bẹ ṣùgbọ́n kò sígbà láàyè fún àwọn nǹkan méjèèjì yìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fẹ́ parí ìkẹ́ rẹ̀ lórí ẹrú ọlọ́run máa ń fún yẹn ní nǹkan méjèèjì yẹn ó lálàáfíà ó sì ráyè mo fẹ́ ṣe nǹkan báyìí ọlọ́run ó yà sára àsìkò fún yẹn láti lè rí nǹkan yẹn ṣe èyí ó sì lálàáfíà kábẹ̀rẹ̀ níbi ìtọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala tó torí rẹ̀ dáwà ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní mi ò dẹ́yìn àtàlẹ́jẹ́ ńlásán àfi kan wá máa sin mi ọlọ́run ọba lémi nìkan ṣoṣo láti lè sin ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ èyàn ò lálàáfíà ẹni tí ò lálàáfíà àti lè sin lọ́run bó tó àti bó ṣe yẹ yóò fẹ́ sọ̀rọ̀ díẹ̀ fún abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má fi àárẹ̀ kó má fi dè wá mọ́lẹ̀ o kọ́lọ́n kó ṣe àlékún àlàáfíà wa nasallah subhanahu wa ta'ala an yaj'alana aqwiya fi khidmati fi khidmatihi kọ́lọ́n ọba kó fún wa lókun àtagbára níbi ìṣiṣẹ́ tọ́lọ́n subhanahu wa ta'ala ṣùgbọ́n èèyàn bá jókòó bó bá ronú dáadáa èyàn mọ̀ pé ìdẹ̀ra ńlá ní nǹkan méjèèjì yẹn ẹnìkan owó rẹ̀ ò ní tẹ nǹkan kan pàtàkì kan àbí àgbéga kan tẹ bá wò dáadáa ẹ rí i pé nǹkan méjèèjì yẹn lọ́n sàmì olóbi jẹ́ pé níbi tẹ́rbíà òbí tó fẹ́ kọ́ ọmọ òun ó jẹ́ pàtàkì lọ́jọ́ ọ̀la àwọn nǹkan méjèèjì yìí ní òmójútó fọmọ yẹn gbogbo tó lè sọ di aláàárẹ̀ yóò máa gbé ìjìnlẹ̀ sí gbogbo tó sì lè di lọ́wọ́ tí ò ní jó ráàyè kẹ́kọ̀ọ́ òbí yẹn gbé jìnà sí lẹ́fìmọ̀ rẹ̀ lómi bọ́mọ kó tó lọ ilé ẹ̀kọ́ ó ti kọ́kọ́ kiri lọ tó bá tún dé ó tún kiri lọ nígbà tó bá di bí aago mẹ́wàá alẹ́ ní ó tó ṣẹ̀ṣẹ̀ padà wọlé kò sí faradu ṣùgbọ́n ẹni tó bá mọ pàtàkì ní ìmọ̀ méjèèjì yìí yóò wà fara rẹ̀ fáwọn ọmọ tó bá bí yóò mójútó gbogbo nǹkan tó lè jí kún lálàáfíà tó ń fi ní màsà rẹ̀ níbi oúnjẹ níbi ibi tí wọ́n máa sùn níbi tí wọ́n máa wọ̀ gbogbo nǹkan tó lè kó àárẹ̀ báwọn ọmọ ẹ yóò máa gbé jìnnà sí wọn kò wá ní la iṣẹ́ kankan bọ̀ wọ́n lọ́rùn ju ntọ́fẹ́ kún fèsì nìkan lọ torí pé ohun tóun ti dàgbà yẹn bálàáfíà bá ń bẹ àyè lè mọ́ sí mọ́ sọlọ́bi jẹ́ pé ayyamul hadathati faqtanimha fa innal hadathata ala innal hadathata la tadum ìgbà ọ̀dọ́ alhadathatu mamlu'atun bil farad ìgbà ọ̀dọ́ ó kún kẹ́kẹ́ fún ríráyè ọwọ́ àkùsọ̀wọ́ ọ̀dọ́ kọ̀ọ̀kan bó ṣe ń lo ìráyè rẹ̀ sí lè dáàtúk àwọn tí wà tí wọ́n jọ jẹ́ ojú ẹgbẹ́ tájọ bí n papọ̀ wọ́n bá kọ́ ẹ̀yìn mẹ́wàá bí kó wá bá ṣe lo àsìráyè rẹ̀ sí o ní láàrin ara yín àyè tí wọ́n ní tó fi ń ṣèrànà lẹ́lòmíì ní ló fi ṣe tó wúlò tó sì fi jù ọ lọ nínú ìṣẹ̀lẹ̀ àsìkò kan tẹ́ẹ̀dọ́ ní ìnáà àsìkò tí wọ́n lò tó fi ṣòfò òun lẹ́lòmíì lò àsìkò kan làwọn ń lò yìí nísìn bá a ṣe dúró yìí bó ṣe dúró yìí ẹlòmíì ó lè wà ní bus stop lórí ìnàró kọ́ máa títí tásìkò yẹn ó fi lọ tásìkò yẹn bá sì ti lọ kó padà wá mọ́ni òun ni ìwọ́sìn ń lò yìí ibi tí wọ́n lò sí ọ̀tọ̀ ibi tó ń lò sí ọ̀tọ̀ tán bá bi léèrè pé bayna al-maghrib wal-isha kí ni fáìdà tó rí ń bẹ̀ là ẹni tó sì lò dáadáa yóò ní wallahi istafartu kathira so bọ́rọ̀ sẹ̀mí ayé ṣeré nìyẹn agbúdọ̀ kọ́kọ́ mọ̀ pé ni'ma ìdẹ̀rọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kọ́lọ́run fún yàn lálàáfíà ẹlòmíì bẹ kò gbádùn látàrọ̀ dalẹ́rì bọ́bá gbádùn lónìí yóò sì kìlọ́la tí wọ́n bá wá ń ṣe nǹkan báyìí yóò máa wù ú ṣùgbọ́n kò lálàáfíà ẹlòmíín sì ń bẹ àlàáfíà ń bẹ ṣùgbọ́n bí tó ti lọ kira rẹ̀ há àbí tó ti họ́ lọ́rùn kò jẹ́ kó láǹfààní láti lè ṣe nǹkan yẹn mọ́sàlá ẹni tó ṣe pé yóò jẹ yóò mú orí ń fún rẹ̀ àwọn òbí rẹ̀ gan ni ó tún lọ ṣe wàhálà lórí táwọn òbí rẹ̀ ó jẹ àlàáfíà ń bẹ àmọ́ kò níjọ́ tó bá wá ráwọn akẹgbẹ́ rẹ̀ tó ń kan yóò ah tó náà bá ráyè nǹkan ìṣòwò náà tọ́lọ̀ ń wá papọ̀ fún ẹlòmíì àlàáfíà ń bẹ ààyè níní tó ń bẹ ó wá sí ní lò rádaràdá kẹlìmọ̀ ní'mà tó pe nǹkan méjèèjì yìí ó jẹ́ ká mọ̀ wípé níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ó bi wá léèrè lórí bá a ṣe lo àlàáfíà ara wa ọlọ́run ó bi wá léèrè lórí bá a ṣe lo ríráyè sí wa kí ni ìdí tá a fi sọ eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim latus'alunna yawma idin túláàsì ábìyín léèrè níjọ́gbìn dàlkìyàmà nípa àwọn ìdẹ̀ra tá a ṣe fún yín wasihatu walfarad min min an-ni'am tí wọ́n béèrè níjọ́gbìn dàlkìyàmà tó eléyìí yóò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wọ́n lè ronú jinlẹ̀ pé báwo ni a ṣe ń lo àlàáfíà ara wa sí báwo la ṣe ń lo ríráyè sí wa ààyè tí wọ́n ní oní one app ó fi bísì pẹ̀lú sẹ́ẹ̀tì ọ̀sáǹtẹ̀ nte facebook nte wọ́n ha ló lò ló wọ́n náà yẹn ó fi ṣe Qur'an wòye ó kéré jù láàrin wọ́n ha èèyàn ó ka júsì mélòó naam àbí hezbo mélòó ó kéré jù èèyàn ka mélòó láàrin náà ó yẹ kó ọba ya ń dára kó lè ka júsì méjì àbí jísù kan sorry osùmọ̀kọ̀ ọ̀ka jísù kan ẹni tó wá ń fi àsìkò yẹn ṣòfò tó kàn ń sọ̀rọ̀ àbí tí ń tẹ ṣẹ́ẹ̀tì tí ń fi gbá tí ń sàwọ̀ àsìkò yẹn lọ náà ni ẹni tó lo tiẹ̀ yẹn tó fi tìláwà Qur'an fi kulli harfin lórí aláfi kọ̀ọ̀kan ọgbà ládàá mẹ́wàá ládàá ni wọ́n kọ́ lẹ̀ fún ọ ìdí nìyí tó fi jẹ́ pé hadith yìí tawji'un mufidun muwajjahun ila shababil muslimin ìdọ̀rọ̀ ìdọ̀rọ̀ kọ̀ọ̀yàn lójú eléyìí tó ṣàǹfààní púpọ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fún gbogbo àwọn ọ̀dọ́ ìpinnu olọ̀dọ́ nídìí mo fẹ́ ṣe nǹkan báyìí sí múra yìí mo gbọ́dọ̀ fi aye lẹ̀ láti ṣe ààyè ààyè wà tó pọ̀ èèyàn lè máa ń rò pé kò sáyè nínú àdánwò tí ṣẹ̀tọ́n tó fi sórí ahọ́n àwọn èèyàn oníkí àwọn pé kò sáyè kò sáyè kò sáyè kò sáyè ibi tó ti jókòó tó ti sọ pé kò sáyè kò sáyè o bí five minutes ti lọ lórí gbólóhùn kò sáyè kò sáyè kò sáyè five minutes ti lọ five minutes yẹn tí yẹn bá sọ pé lójoojúmọ́ five minutes péré ń fi máa ṣe nǹkan báyìí tí ò bá já téèyàn bá fi ṣe lóṣù ó ní ètí ò jẹ́ o five minutes lóṣù eh? five minutes times thirty eh? ọjẹ́ náà ọjẹ́ one fifty so ti ju wákàtí kan lọ àbí ó ju wákàtí kan lọ kò sáyè náà ni wá wo ìṣẹ́jú márùn ẹlòmíì àsìkò tó fi dúró wájú mírọ̀ tó bá fẹ́ jáde nílé láàárọ̀ ó ju ìṣẹ́jú márùn lọ tán bá dẹ̀ gbélé rẹ̀ yóò ní kò sáyé àyè yín kọ́ so ìdí nìyí tó fi jẹ́ wípé ṣètọ́nù máa ń ta àwọn èèyàn jẹ pẹ̀lú ká máa ní kò sáyé kò sáyé kò sáyé kò sáyé tó o bá wá farabalẹ̀ tó stọ́dí àyè rẹ̀ kí o rí pé àyè tó pọ̀ wà ìwọ ló mánéjì yàtọ̀ sí yẹn anabi sallallahu alayhi wa sallam anabi ni magbónun fi kathirun minan nas anabi ó sọ pé magbónun fi nas kì í ṣe gbogbo èèyàn ni wọn máa sọ rẹ lò magbónun fi kathirun minan nas àwọn tó pọ̀ nínú àwọn ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ àwọn ẹ̀ṣà àwọn ìwé ìsìtì àsìkò wọn wọn èé fásìkò wọn wọn èé fẹ́ra rẹ̀ bó ti wẹ̀ kó mọ́ àpẹẹrẹ pọ̀ lọ́dọ̀ àwọn sálà kọ́lọ́wọ́n bá kí kó bá ayọ́nu sí wọn ọ̀kan náà àwọn sálà àwọn méjì wọ́n lọ sí wọ́n jáde kó ní olú wọn láti lọ wáyé mà gbàtán wá dénú olóbi tí wọ́n lọ wọ́n pàdé àáfà tí wọ́n fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọ́n tún ráwọn àfáà mi níbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run a máa kọ́ fíkì lọ́dọ̀ àfáà yìí a máa kọ́ hadith lọ́dọ̀ àfáà yìí a máa kọ́ ilé lọ́dọ̀ àfáà yìí wọ́n ti wá pín àwọn àsìkò wọn tàbá ti kó lọ́dọ̀ àfáà yìí a lọ́dọ̀ ilé tàbá ti kó lọ́dọ̀ àlọ́ ilé wọ́n wá lọ sí ọ̀kan nínú àwọn àfáà tí wọ́n ti ní táìmù pẹ̀lú ìgbà tí wọ́n débẹ̀ wọ́n láàfáà yẹn ọ̀rùn rẹ̀ jù lọ́wọ́ àsìkò tó yẹ kó kọ́ wọn àfa ò firi wọn wá wọ pé ah ọ̀dà nígbà tá a fọ́ ti firi wọn ẹ jẹ́ káwọn lọ ra ẹja káwọn ọ̀rọ̀ oúnjẹ káwọn lọ sí nílé káwọn fi jẹun gbà táwọn ọba fi ṣe yẹn tán àsìkò tàfà mi ò fi tó táwọn ọgbà bẹ̀ lọ gbà tí wọ́n lọ ra ẹja yẹn ní tútù pẹ̀lú àníyàn pé àwọn ń lọ ilé ẹnìkan bá pàdé wọn lọ́nà pé à ń gbọ́lẹ̀ yín wà ṣé kò sí pé afa ti bẹ̀rẹ̀ dárúsù àwọn sì para àwọn ò lè lọ lé mọ́ àwọn padà lójú ẹsẹ̀ àwọn lọ àtẹ́ǹdì dárúsù afa pé níbi dárúsù àwọn ń kó ń bẹ̀ èyí tó nẹ́ẹ̀sì tó dáyẹ káwọn lọ àwọn tó sáré àwọn gbàgbẹ́ lọ àwọn sì lo odidijọ́ mẹ́ta ẹja táwọn rà àwọn ò rí ẹja yẹn bọ̀ sísọ ẹja sínú àpò tí wàá jẹ́ ọ fẹ́ kẹ̀ àwọn jẹun tútù ni kí náà ẹ̀fà ń bẹ̀ ni pé táìmù wọn ò fẹ́ kí ìkankan miss tó pẹ́ yẹ kí wọ́n sọ pé ah, ah nígbà wa náà ti dúró dúró dúró dúró tí wọ́n ń sùn lọ́wọ́ ah ẹ̀wọ̀ ẹja lọ fi lè jẹun là wọ́n padà ẹja yẹn wá dípò ti fẹ́ kẹ̀ mọ́ wọn lápò kan tó jẹun tútù so hada yadulu ala hirsi salaf hirsuhum lil awqat lil waqt wọ́n máa ń sojú kòkòrò lórí àsìkò wọn èyí fẹ́ kí kankan nínú àsìkò wọn kò ṣòfò téèyàn bá lè jẹ́ ẹni tí ó mọ̀ mójútó àsìkò gan ní téèyàn máa àchífù mọ́ ń pọ̀ kódà lérí gbogbo nǹkan téèyàn dáwọ́ lé lérí ẹ̀kọ́ ni lérí òwò ni lórí gbogbo téèyàn bá ń ṣe téèyàn bá ti fásìkò èèyàn ara rẹ̀ téèyàn fásìkò èèyàn ṣòfò alimahsulu alẹ́ yakunu akthar min umrik in tí ọwọ́ èèyàn tẹ̀ yóò ju ọjọ́ orí èèyàn lọ àyàn máa ṣe mà pé kí lọ́jọ́ orí ẹ̀ kàbà àá ah, bó ló ṣe ṣe torí pé àwọn àsìkò tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì fi ń ráre nínú àsìkò rẹ̀ lẹ́lòmíì ti lò tó fi àṣìfò tó fi àṣìfò èèyàn àmọ́ ṣe mà pé ìgbà wo ló ṣe ìgbà wo ló ṣèdí ìtí anabi sallallahu alayhi wa sallam anabi ni magbóòlò fi hìmà kẹsì òmìnira náà ọgọ́rọ̀ èèyàn ni wọ́n máa ń fi àwọn àsìkò wọn náà máa ń pàdánù àwọn ìdára méjèèjì yìí àwọn tó pọ̀ nínú èèyàn anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ adamu ta'amim fíìmá láàyè jùsù fi ìtààmì kéèyàn má ma generalize ọ̀rọ̀ níbi tí ò ti yẹ kéèyàn generalize ọ̀rọ̀ eléyìí min dàbí as-salafi salih nínú ìṣẹ́sẹ́ àwọn àfáàrí tó sáájú rẹ̀ ṣùgbọ́n ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan lẹ́nu tí wọ́n ń pàpè mọ́ra ìjà àfáà tí wọ́n èyí dẹ̀ ṣe tí wọ́n sínú àwọn àfáà sunna bẹ́ẹ̀ bá ń ka tírà wọn àbí tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ máa rí bẹ́ẹ̀ wọ́n lè ní halakal muslimun gbogbo mùsùlùmí àti pàánù là àwọn afá ahli sunna wọn yìí sọ̀rọ̀ báyìí wọn ó sàdáyẹrí wíwẹ̀ bá ní halakal muslimun náà ṣé ta ló wà kùmà bí kí n yọ̀ pé kò sáà bá kankan nàìjíríà là afá mi ló ló mà èèyàn kì í sọ̀rọ̀ tààmìmán báwọn lẹ́ẹ̀rí tánà bí bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ rádà yìí rí bẹ́ àpéjúwe mi tó súnmẹ́lẹ̀ anábi sallallahu alaihi wa alihi wasallam anábi innal halala bayyin wa innal harama bayyin wa baynahuma umurun mushtabihat la la ya'lamuhunna kathirun minan nas bima'na ya'lamuhunna ba'du nas wa hum al-ulama ar-rasikhuna fil ilm bẹ́ẹ̀ náà ni irú eléyìí tá à ń sọ yìí magbónú fi ìmá kẹfìrù minan nas kìí ṣe gbogbo èèyàn ní ọmọ ní olú àsìkò ẹ̀ dáadáa kìí ṣe gbogbo èèyàn ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ ní olú àsìkò wọn dáadáa kéèyàn lálàáfíà yóò ràn yàn lọ́wọ́ láti ṣèbádà kéèyàn lálàáfíà yóò ràn yàn lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ tí ríráyè bá tún wá papọ̀ mọ́ ìdẹ̀ra ọlọ́run ọba tó ga ni fún yàn ẹwà rẹ lómi àwọn òbí tán fẹ́ tọ́ wọn bẹ̀ má wọ̀rí gbogbo bí ó bá fẹ́ kẹ́kọ̀ọ́ dé àwọn ń lẹ́yìn gbogbo tí ó jẹ wọn kò tí njẹ́ ó máa lò wọn kò tí kò wà tún wá serious làbáàbí sọ pé wàlám àrọ̀ fi uyubi nnasi àyíbá kanaqsi alqadirina ala tamam ó ní tán bá ń wá àléébù tó ga jù láyé ó lè mi ò rí àyàfi lára ẹni tó ṣe wípé alqadirina ala tamam o lágbára láti lè ṣe nǹkan dáadáa kó o ṣe láṣẹ pé kò sí tó dí ọ lọ́wọ́ ó wá tó ń ṣe rádaràdà lọlé ẹ̀kọ́ sàmà àlékún jẹ́ ti tán o send account number rẹ̀ ń kọ́ kó kílè tó sú owó ti wọnú account number àwọn òbí rẹ̀ wọ́n fẹ́ create nǹkan wọ́n fẹ́ kó o ní siha wal farag kí ni sọ olóúnjẹ olóúnjẹ ya á send oúnjẹ orí máa fẹ́ ma fọ́ mi asẹ́ndì ògùn sí ọ a nídìí kan ara fún ọ mò ń rò pé àwọn fẹ́ máa ṣe bísínẹ́sì kan ma se ṣe bísínẹ́sì kan owó tó bá nídìí asẹ́ndì ọ̀sẹ̀ ọ fèsì ẹ̀kọ́ ẹ̀ ẹni ò tún wá sí lọ́sì irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó bi léèrè tó bá dọ̀gbà kí a mọ̀ torí pé nẹ́ẹ̀mà yẹn tọ́lọ̀ ń ṣe fún yẹn òun náà ni ọ̀lọ́ forí jágó kó tó di pé yóò dé wọ́n ti kẹ́kọ̀ọ́ ta ṣùgbọ́n wọ́n gbogbo ìdẹ̀kùn ló wà gbogbo ẹ̀ wà mùtàwọ́fẹ̀ so ọlọ́wọ́n bó bí rẹ̀ bẹ́ẹ̀ léèrè ìjọba àlùkẹ́yà so idan kónúkálukú wa ká gbìyànjú ìdẹ̀ra ń tọ́lọ̀ ń bá ṣe fún yàn subhanahu wa ta'ala kéèyàn ó mọ̀ nídẹ̀ra kéèyàn ó sì ronú àti ìjọ téèyàn bá sick lèyìn ó tó máa pàtàkì àlàáfíà ṣe àmọ̀ pé receive call máa receive àlàáfíà níbẹ̀ bọ́ ọba sick yọ ọmọ ríǹgì báyìí àti lè gbé yóò di wàhálà ọmọ wò báyìí ṣèdí yẹn lóye pé ìdẹ̀ra ọlọ́run tó tóbi ò ní àlàáfíà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala lọ́wọ́n kó má gba àlàáfíà lára ẹ̀kọ́ wọn. kéèyàn ó sì ráyè alfarog ó ní ìtumọ̀ tó pọ̀ èèyàn lè lálàáfíà kódà kẹrí kójókòó bá ti jókòó kójókòó ṣùgbọ́n ogun tá à ń sọ ọgbọ́ bó ṣe wo research ẹ̀ text message ẹ̀ pé gbèsè tó jẹ́ ọ̀la kọ̀ sanwó yẹn o ṣe rí pa táyà rẹ̀ láti báyìí ọkàn jókòó láàrin yín ni kò sí fàrọ̀gù bó láti wá rú rẹ̀ bó láti àbí ó jókòó wọ́n bá ránṣẹ́ sí ilé pé ẹ má pẹ̀ mọ́sáàsì o kò sọ́bẹ̀ o wọ́n pẹ̀ ah, á síbẹ̀ lọ́bẹ̀ àní ẹgbẹ́ ẹgbẹ́ ìwúwo lẹ́yìn ṣe kí ẹ̀ mú mọ́sálásí ẹ̀ wà lè ṣe ẹ̀ sì jẹun lálẹ́ yìí tẹ́ <laughs> ẹ lọ wo gbogbo kanú mọ́sálásí ọkàn rẹ̀ ó bàjẹ́ nípa ẹ̀kọ́ tó ń ti ń bà lọ yìí yọba dìde ìgbàjọba fi dé wọ́n ti parí dárúsùn kò sí fara ọdún náà ìdí nìyẹn tó fi jẹ́ pé shabab ọ̀dọ́ kò mọ̀ túmọ̀ àǹfààní tó ní kò níyàwó kò ní bùkátà kò sí pé àna rẹ̀ kan kò lánàá mojib ọ̀ lánàá o ní pé ara ọmọ ọ̀yá kò sí subhanahu hada faraq kamil faragun كامل ṣùgbọ́n tó bá wà lù dáadáa ọlọ́run bí ọlẹ́ ìgbàjọ́ ìjànkìá asihatu أبلغ الله سبحانه وتعالى subhanahu wa ta'ala ó jogun méjèèjì fún ẹnì kọ̀ọ̀kan wa ó sì jẹ́ ká lè máa rí lò lójú pọ́nà èyí tó ṣe wá láǹfààní láyà gbogbo ìkìá الحديث الرابع عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدماه فقلت لا لما تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أحب أن أكون عبدا شكورا متفق عليه هذا لفظ البخاري ونحوه في صحيحين من رواية المغيرة بن شعبة حديث إليك حديث إليك عليك كني باسي كوري pẹ̀lú bábùlù mùjáhádà kí ni ìbá wáyé kan fi mú wá lábẹ́ bábùlù mùjáhádà gẹ́bà ìsàlẹ̀ fún apẹ́ àlùmùjáhádà òun náà ni kéèyàn jẹ ẹ̀mí ara èèyàn ń pa kéèyàn jà lérí títẹ̀ láṣẹ ọlọ́run kéèyàn jà lórí jíjìnà sí tọ́lọ́run kí wá ní àdìsí ta tún tán pẹ̀lú mùjáàdá ni wípé àsìkò máa ń wà fún ò ní sí jẹ́ tún nara díẹ̀ sí so farọ́ọ̀bù wà àlàáfíà wà èèyàn gbúdọ̀ jẹ ẹ̀mí èèyàn lógún ni pé farọ́ọ̀bù àti síhà yìí o mo gbúdọ̀ fi ṣàǹfààní téèyàn bá jẹ ẹ̀mí ara rẹ̀ lógún gbogbo ọjọ́ lọ́tán wọ́n máa ṣàkíyèsí ẹ̀ ilẹ̀ lè mọ tí ilẹ̀ ó fi sú o lè má ṣe nǹkan kan ọkàn tó kàn fẹsẹ̀ gbà ìdí ìyàtọ̀ pàápàá Ibn Qayyim al-Jawziyya wọ́n nú àwọn àǹfààní tó ń bẹ níbi àtikáà téèyàn bá jí láàárọ̀ tó kírun tó ṣe tọ́wọ́ kó ṣe kó ṣe adkar tààrọ̀ bó ṣe yẹ kó ṣe pé ṣàkíyèsí ìjọ́ tó bá ti ṣe adkar bó ṣe lu ọjọ́ rẹ̀ ń jọun wò ó sí ìjọ́ tó bá ṣe. àfọwọ́ eh, ibn Taymiyyah Sheikhul Islam ibn eh, ibn Qayyim al-Jawziyya huwa aydan Sheikhul Islam fahuwa tilmidh liman Sheikh Islam ibn Taymiyyah rahimahumullah. èèyàn ó jẹ ẹ̀mí ara rẹ̀ ń pani láti lè jẹ́ kí orí sí àyẹn lò àti farao so ìyẹn ló fi bọ́ sábẹ́ babul mujahada alákọ̀ ìyàní munasaba tó wà láàrin méjèèjì alhadithu rọ́ọ̀bì láti ọ̀dọ̀ ìyá wa kí ọlọ́wọ́n bá kí ó bá ayọ́ ní sinmi wọ́n ní anna nabiyya sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kana yaqumu min al-layl ó jẹ́ nìkan kánà àádá kánà tí kánà bá ti tẹ̀lé fílù mọ̀dọ́rìn ìtumọ̀ ni ó ti di habitual eh, tense nìyẹn ní tí máa ń ṣe ń gbogbo ìgbà kánà yẹ fọ àlùkẹ́lẹ̀ ó máa ń ṣe nǹkan báyìí tí èsẹ̀ kan tí èsẹ̀ méjì kánà yakumu minal layl ó ti jẹ́ ìṣesí ànábì sallallahu alaihi wasallam tánàbí máa ń dìde lóru tí ó máa yẹn náfìlà hátà tàtàfà tọrọ kọdàmà títí débi wípé ẹsẹ̀ rẹ̀ méjèèjì kọdàmà ẹsẹ̀ ànábì méjèèjì tàtàfà tọrọ láàyè míì wọ́n ní tàtàwárọ̀mù tàtàwárọ̀ yóò wù tẹ́sì ó wù tàtàfàtọ̀ tẹ́sì ó mọ̀ ọ̀rọ̀ kẹ̀ kọ̀ kọ̀ kọ̀ tí ó mọ̀ sí bẹ́ẹ̀ tàtàfàtọ̀ fàtọ̀rọ̀ kéèyàn fàtọ̀rọ̀ nǹkan òun náà ni kéèyàn pín nǹkan kéèyàn là nǹkan kéèyàn fàtọ̀rọ̀ ẹ̀ fàtúrù samawati wal ard ọba tó ṣe kíni o ọba tó dá sánmà àti ilẹ̀ ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹsẹ̀ anabi sallallahu alayhi ẹsẹ̀ rẹ̀ ó máa rọ kọ̀kọ̀ àbíkẹ́sẹ̀ nínú ìwáyà mi tatawaram ẹsẹ̀ rẹ̀ ó wù àbíkẹ́sẹ̀ yẹn fún dúdúró ẹ̀rí pé ẹ̀jẹ̀ ó ti tán bẹ̀ yóò à là lọ́pọ̀lọpọ̀ ọgbà tánà bí bá wà lórí ìnáwó fakultula wọn mọ̀ wá sọ fún anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan afọwọ́ abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu ó ní mo dúró lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi ń kí náà fílà òru onígbà hata amamtu bi amuru soe débi pé mo bẹ̀rẹ̀ sí ń rò kúrò lẹ́mìí gan ọdẹ ah, ta ló wá ní kí n wá jọ yẹn ó ti wá pọ̀ débi afẹ́ eruku afẹ́ eruku kò sùkúrukú ọ̀wáyé. ọtún ya anabi sallallahu alaihi wasallam bí abdullahi muhammadu sọ pé òun fẹ́ rò àwọn yàrá béèrè pé mọ́dà hamamta ya aba abdurrahman kí ni tó rò pọ̀ bẹ́ẹ̀ sí olóòjò àkíkò wọn kò lẹ́yìn ànábì èyí ti pọ̀ jù sallallahu alayhi wa sallam so hada kìyàmù lélẹ̀ ànábì ni ànábì lọ́lọ́run ránṣẹ́ nù ṣùgbọ́n wọ kò sí kìyàmù lélẹ̀ kankan sallallahu alayhi wa fakultula ìyá wa aisha wa ni mo wá sọ wípé lima tasna wàhádà ya rasulullah yóò jíṣẹ́ ọlọ́ yìí ṣe tó fi ṣe gbogbo eléyìí waqad ghafara Allahu laka ma taqaddama min dhanbik ìbọ́lọ̀ wọn bá ti ṣàforíjì fún ọ gbogbo nǹkan tí o ti tì síwájú níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run ti ṣàforíjì rẹ̀ fún ọ wa ma ta'akhkhar àti gbogbo èmi tó tún máa ṣe ọlọ́run ti ṣàforíjì fún ọ kọ́l ìsìtánà bí fi dá lónìí wípé afala uhib sí mi ò wá ní nífẹ̀ẹ́ ni sí kò wá ní dáa fún mi ni an akuna abdan shakura kódà kọ́lọ́wọ́n bá ṣe gbogbo nǹkan èèyàn fún mi sí wà ní nífẹ̀ẹ́ sí kí n jẹ́ ẹrúsìn ọlọ́run tí ó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọpẹ́ kò sọ pé abdan shakiran shakur sigatul mubalaga ẹrú tí ó mọ̀ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fàáhùn àkúùlù ákìlù ẹni tí ń jẹun tàbí hádà ákìlù wà hádà àkúùlù hmm. eléyìí ẹni tí máa jẹun ṣùgbẹ́yìn àkúùlù ni akaba alalkhawani wakana ifan falama kọ́ ọmọ afkọ́lá òkè so idan shakur sigatul mubalaga òjíṣẹ́ ọlọ́wọ́ bọ̀ sọ pé afala wòhíbánà akuna abdan shakira la ó ní afala wòhíbánà akuna abdan shakur sẹ́mi àwa ní nífẹ̀ẹ́ sí kí n jẹ́ ẹrúsìn ọlọ́run tí ó máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ọlọ́run muttafaqun alayhi hadisi yìí ó ń bẹ́ẹ̀ nu Bukhari tábà ní muttafaqun alayhi in tó súnmọ́ tá a fi máa ń túmọ̀ rẹ̀ ni pé àdìsí ń bẹnu Bukhari àti Muslim ìtumọ̀ ẹ̀ gangan kan àdìsí yẹn ń bẹnu Bukhari pẹ̀lú tọ̀ríkù kan ó ń bẹnu Muslim nafsu tọ̀ríkù náà ló fi wá nu Muslim Abu Hurairah ló gbà nínú Bukhari Abu Hurairah ló gbà wá nínú Muslim rọ àdìsí ẹni máa pè ní muttafaqun alayh sọ̀tẹ́pá Abu Hurairah ló gbà nínú Bukhari tó ṣe wípé abdullahi ibn umar lọ́gbà nínú sọ́yìn muslim wọn ò ní tọ́kí mutafakọ̀ alẹ́ wọn ò ní akhrajahu al-bukhari wa muslim ọ̀kan ní akhrajahu ọ̀kan ní akhrajahu ash wáde yàtọ̀ tó wà mẹ́rin هذا لفظ البخاري لفظ إليه لفظ البخاري ونحوه fi sahihayn hadisi tó jọ́nà tó jọrú eléyìí náà ó ń bẹnu Bukhari àti Muslim ẹ̀wọ̀n kan min riwayati al-Mughira bun Shu'ba wọn ò sọ pé mutabakọ àlẹ wọn ní ó ń bẹ nínú sahihayn ṣùgbọ́n kì í ṣe rìwáyà àti ìyàwó Aisha rìwáyà àti Mughira bun Shu'ba ọ̀nà ṣùgbọ́n ti Aisha yìí nafsu wéyí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ náà ó tún wà nínú Muslim náà láwùsí ti Bukhari lélẹ̀ wà ní Muslim hadith yìí ó jẹ́ kó yẹ wá wípé anabi sallallahu alayhi wa sallam kana yaqumu hadha ay kana lahu aada aada anabi ni pé anabi yìí sáláì mọ̀yàn náà fìlà lò subhanahu wa ta'ala ọlọ́run ni wà mínà lẹ́yìn fatahajjad náà fìlà tán lak asa an yab'athaka rabbuka maqaman mahmuda kìyàmù layl àwọn afáàní wájìbù ní fánàmì fi haqqi rasul wájìbù wà fi haqqina mandub kí ni dáa fi so eléyìí sígátùl amúrù sígátùl lọ wá fánàmì wà mí na fatahajjad àṣẹ ni ló jẹ́ pé ànábì òye fi kìyàmù lẹ́lẹ̀lẹ̀ bí wọ́n ṣe pa aláṣẹ kókó wákàtí márùn náà lànàbì ṣe máa ń kìyàmù lẹ́lẹ̀ kìyàmù lẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìgbà míì ànábì ó fi in tó pọ̀ lóru ni ó fi kì àsìkò díẹ̀ ni ó sùn ìgbà míì ànábì ó da òru sí méjì yóò fi dá kan sùn yóò fi dá kan kì ìgbà míì ànábì sallallahu alaihi wasallam ànábì ó da òru sí yóò fi dá kan sùn yóò fi dá méjì yóò fi yàn náfìlà ìgbà míì bẹ ànábì ó fi lóru yóò yàn náfìlà ìgbà yóò dá òru sí méjì ìgbà míì yóò lo èyí tó pọ̀ nínú òru ìgbà mí ń bẹ anábi sallallahu alaihi wasallam yóò fi ìdá méjì sùn yóò fi ìdá kan yóò fi yànà fìlà ju gbogbo ẹ̀ lọ ààrí àkọọ́lẹ̀ wípé anábi máa ń fi gbogbo òru tílé ó fi má ìfi yànà fìlà torí pé a rí nínú àwọn èèyàn kan lẹ́yìn tó ṣe pé tó bá ti di aago mẹ́wàá wọ́n ti jókòó sórí awọ wọ́n bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ wọ́n ó sì ṣe títí tálífàjà rẹ̀ fi yọ wọ́n wà lọ sùn wọ́n wà kásùbà láago mẹ́sàn-án àárọ̀ torí pé ẹni tó ṣàìsùn látàgo mẹ́wàá di aago márùn-ún àbọ̀ tó bá bọ́ọ̀lù lẹ̀ òun kọ́ ní kásùbà so gbogbo àwọn nǹkan yẹn bídíà ni tẹ́nìkan wá lóun yan tàájú látàgo mẹ́wàá di aago márùn-ún àbọ̀ ẹ̀sùn pé bídíà àmì ti ṣe a kì í mọ̀ yọ sọ́jọ́ sọ́nà ànábì lọ́lọ́run fẹ́ sí wọn kò sí bá ànábì ṣe yẹn náfìlà tó yóò fàyọ̀ ọ̀hún lẹ̀ sallallahu alayhi wa sallam káàna yaqumu min al-layl káàna yẹn aṣọ fún al-istimariya ń tẹ̀yàn ń ṣe gbogbo ìgbà ó jẹ́ ká mọ̀ yìí pé ànábì kì í fi kìyàmù lẹ́yìn lẹ̀ kódà ànábì sallallahu alayhi ànábì ìfẹnu àtẹ kan kéèyàn máa jí lóru yẹn náà fílà láwọn ìgbà kan kó tún wáyá kéèyàn má ṣe má ànábì sọ fún sàbẹ kan jọ wọn pé mọdàbí lágbájá kánà yaqumu layla thumma taraka ìmọ̀ yẹn náà fílà òru sàyẹ́dí lọ́ba kó pàtì mọ̀ bàtún ṣe mọ́ ànábì má fi ṣe sí tiẹ̀ jọ o so kánà yaqumu ṣe sí ànábì ànábì bí ànábì bá mí ìṣẹ̀ lóru yóò dá padà lásìkò lóha. bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi máa ń pẹ́ lórí náfìlà ayé yukthiru minal qira'a anabi máa ń ka súra tó gún tó bá yẹn náfìlà débi wípé nínú rìwáyà mi ó ní tatawarama hata ah, tatawarama kọ̀dàmà títí tẹ́sẹ̀ rẹ̀ ó fi wá wú ìgbà míì nínú ìwáyé eléyìí tàtàfọ́tọ̀ ìtumọ̀ tàtàfọ́tọ̀rù ni pé kéèyàn dúró tó bá pẹ́ rí pé pajápajá ó mú ẹ̀rín ṣe pajápajá náà ẹ̀jẹ̀ ó sá lọ níbi níbẹ̀ tẹ́jẹ̀ bá ti sá lọ ńbẹ̀ ẹsẹ̀ yóò máa yóò máa fọ́ pẹ́ẹ́pẹ́ yóò máa bù ẹ máa wo gìgísẹ̀ ẹni tí ẹni tí ẹ máa wọ ẹlòmíì tí ìgbésẹ̀ rẹ ti là èèyàn lè sọ coins sí kó sì wọbẹ̀ tó irú ẹni tí ìgbésẹ̀ rẹ là yẹn tẹ́ bá ń fi blade gé ìgbésẹ̀ rẹ pé kò ní dùn torí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ti wọ́n ti sálọ tó bá dó lórí bẹ́ẹ̀dì tó bá fi ìgbésẹ̀ ń ha tó bá fi ha sọ bẹ́ẹ̀ yóò sì wí àtàwọn blade yá torí wípé kò sẹ́jẹ̀ níbi téèyàn bá wá dúró lójú kan náà pẹ́ fá ẹ̀ rí i pé ẹ̀jẹ̀ ó sálọ ní lẹ́sẹ̀ èèyàn ìlàbà máa sọ pé tatafatta so ìmọ̀ ń ṣẹlẹ̀ sànà sallallahu alaihi wasallam min tulil qiyam níbi dúdúró pẹ́ tànàbí sallallahu alaihi wasallam tànàbí bá yan ònànà fìlà bákan náà nínú àwọn kan tá a rí gbọ́yé nínú ọ̀rọ̀ yìí òun náà ni wípé ìyàwó Aisha radiyallahu anha àti àwọn mìíràn nínú àwọn ìyàwó ń ṣe ọlọ́run kánú a'lama nasi bisirri nabiyyi fil bayt sallallahu alaihi wasallam àwọn ìyàwó ànábì wọ́n nímọ̀ jùlọ nípa kọ̀kọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú ilé ju ẹnikẹ́ni lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn rìwáyà àti àwọn ẹ̀gbà wa ń tó ní ṣe pẹ̀lú inú ilé ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ìyàwó ànábì ni wọ́n máa ń gbà wá irú eléyìí ìyàwó Aisha wà haqqu nas láti sọ fún wa ju ẹnikẹ́ni lọ nínú àwọn sàhábà bákan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọn kì í tijú láti béèrè béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam sí ẹ̀ṣẹ̀ fún obìnrin láti máa bi ọkọ pé why kí ló dé ọkùnrin mi fẹ́ gbọ́ why kí àwòrán ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé yàwó Aisha oní lima tasna hada ya Rasulullah kí ló dé tó ń ṣe lé statement yẹn máa bí ọkùnrin mìíràn o ṣe ń bi mí pé kí ló dé kí ló dé ẹ fi pẹ́ ọ̀pọ̀ síta kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ jẹun máa bínú ẹ̀ ọkùnrin mi ìfẹ́ gbọ́ kí ló dé kí ló dé sí mo jẹ́ bí ọmọdé mi ah, kí mi ń sọ̀rọ̀ pọ̀ ọjọ́ ọmọdé ìyá Aisha radiyallahu anha ó bì á nábì lè lima tasna hadha ya Rasulullah èyí ṣe tó fi ń ṣe lè kí ló ti ṣe ọlọ́ anabi sallallahu alaihi wasallam anabi ó wípé sí mo jẹ́ bí ọmọdé mi ànábì sọ pé kí lọ́kọ̀ la ànábì afala uhibbu an akuna abdan shakura ẹ wò sí dáná bíbí dá lọ. látara àdélé nínú ẹ̀kọ́ tá a rí mú tó fara sí nínú hadisi téèyàn lè mọ́ tètè mà ọ̀kan nú ẹ̀ ní husnul mu'ashara ma'an nisa ìbágbépọ̀ dáadáa pẹ̀lú àwọn obìnrin àríkọ́ mbẹ́ẹ̀ kí ló dé lọ máa wádìí kí ló dé sí mo jẹ́ bí ọmọdé mi kí ló dé fìlà fìlà ni fìlà ló dé ṣùgbọ́n hákàrà ẹ jẹ́ ká ju ànábì sallallahu alaihi wa alihi wasallam ànábì sallallahu alaihi Aisha ẹ̀kọ́ kí ló déhùn náà fáwọn obìnrin ó tún lẹ́kọ̀ọ́ torí pé pẹ̀lẹ́ ó lakọ̀ ó labò kí ló dé míì ó lè la ìgbà tí lọ ọlọ́run sọ wá mẹ́sàn án lẹ́jọ́ mọ̀ gbogbo ìlú tí o kí míì ó lè fa èsì tó dáa ẹ rí i pé lima tánàbí sọ́ńbẹ̀ yẹn ìsìfáàmù ni ṣùgbọ́n wa hadha al-istifham yufidu al-ishfaq yufidu al-ishfaq ó so pèèyàn káànú lima tasna hadha ya Rasulullah wa qad ọ̀rọ̀ tó tẹ̀lé yẹn ló já mà wa qad ghafara Allahu laka ma taqaddama min dhanbi wa ẹ rí i pé ọ nìsọ ẹni tó fẹ́ gbọ́ èsì ǹgbẹ́ tọ̀ ewu alẹ́ ewu kókókó mọ́ ẹ nàbílà tẹ́yìn yẹn báyìí ẹ máa lẹ́ o àbá wòlíì yà pé ọ̀kan náà lè mi so káwọn obìnrin náà máa ma límà wọn kó mọ yòfídù ishfaq wà lótòfù kama yufidu al-istihza wat-taqbi wadh-dhamb káwọn náà kọ́ sí ìyàwó Aisha radiyallahu anha wa arda anabi wa dáhùn pé fala uhibbu an akuna abdan shakura sí mi wá ní nífẹ̀ẹ́ kí n jẹ́rú tí ó máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fọlọ́run wa min hadha níbi tá a bá dé yìí wípé ìdúpẹ́ fọ́lọ́n lórí oore tọ́lọ̀n bá ṣe fún yàn kò mọ́ lórí téèyàn sọ lẹ́nu nìkan èèyàn máa ń dúpẹ́ fọ́lọ́n pẹ̀lú ìbádà mo fi ń dúpẹ́ fọ́lọ́n mo fi ń dúpẹ́ fún ọlọ́run kìí kàn sí lókè ọkàn sọ lẹ́nu fún alhamdulillah mo gbẹ́ fọ́lọ́n torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọpẹ́ tó kàn fẹ́nu dún nìkan ó lè má dọ́gba pẹ̀lú ìṣesí ẹ̀ láàbí sàlàyé fún apẹ́ ẹni tó lọ jalè tí wọ́n wá lè ẹmú ẹmú ẹmú ẹmú ẹ bí wọ́n ṣe ń lọ ọkàn sàpamọ́ sẹ́yìn igi kan wọn ò bá rí àwọn yẹn bá sá lọ wájú ọba ni ah ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ ọlọ́run tó sọ tó jọ wọn rí mi sórí pé àbí òdùpẹ́ sọ́lọ́run ó gbọ́ ọpẹ́ yìí torí pé tí ń dúpẹ́ lórí ìṣesí yẹn ó takò ìfẹ́ tọ́lọ́run subhanahu wa ta'ala ṣòlóbi jẹ́ pé nǹkan mẹ́ta gbọ́dọ̀ wà téèyàn bá dúpẹ́ kọ́lọ̀ tó lè gba ọpẹ́ yẹn lọ́pẹ́ àkọ́kọ́ nú ẹ̀ al-i'tiraf bil-mun'imi kéèyàn ó nínú ọkàn èèyàn kéèyàn ó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ẹni tó ṣèdẹ̀ra fún èèyàn wípé ìdẹ̀ra yìí ọ̀dọ̀ rẹ̀ ló ti wá kìí ṣe pẹ̀lú mímọ̀ ṣe àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àtàláfòdò bí kéèyàn sọ jáde pé alhamdulillah alhamdulillah ẹgẹ́ bí anabi suleiman alayhi salatu wa salam wa qala alhamdulillahi alladhi faddalana ala kathirin min ibadihi min من عباده المؤمنين àdúpẹ́ lọ́dọ̀ داود اتي سليمان ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى ọpẹ́ تلفظ بالشكر ẹlẹ́ẹ̀kẹta òun lọ́wọ́ tẹ̀sùn àjò òun náà ni kéèyàn ó lo ni'ima tọ́lọ́run ṣe fún ìyẹn fi tọ́ọ̀tì láti fi tẹ̀láṣẹ ọlọ́run ìdá tọ́lọ́run ṣe fún ìyẹn kéèyàn ó lò láti fi tẹ̀láṣẹ ọlọ́run irú rẹ̀ lànà sallallahu alaihi wasallam àlàáfíà wà ọlọ́run sí ló ti forí jì mí kí ló kù tí yé mọ̀ wá nínú fìlà kù jọ́sìn fọlọ́ náà wàṣkúrúlé tó látara àgélé nínú téèyàn fi máa dúpẹ́ fọ́lọ́ ọlọ́run fún yẹn nímọ̀ máa lo ìmọ̀ òfin dúpẹ́ fọ́lọ́ máa lò ó sífẹ̀ẹ́ tọ́lọ́run òfin dúpẹ́ fọ́lọ́ ọlọ́run fún yẹn lárísìkì máa lo àrísìkí wọn sójú ọ̀nà tọ́lọ́hún èèyàn fi dúpẹ́ fọlọ́hún ọlọ́run fún yàn lálàáfíà lo àlàáfíà rẹ yẹn láti fi ṣe tọ́lọ́hún èèyàn fi dúpẹ́ fọlọ́hún ọlọ́run fún ọ lójú lójú rẹ yẹn láti fi wo ntọ́lọ́hún fẹ́ èèyàn fi dúpẹ́ fọlọ́hún ọlọ́run fún ọ létí ntọ́lọ́hún fẹ́ ni o fi máa gbọ́ kì í ṣe máa gbọ́gbọ́ púpọ̀ òfófó music àti oríṣiríṣi ìgbà tó gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nínú ọ̀nà tá a gbà máa ń dúpẹ́ fọlọ́run òun náà ní ká lo ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa yẹn láti fi wá ìyọ́nú ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́rẹ́ wọn ọba nínú títọ́jú rẹ̀ eléyìí tí awí ọlọ́dún ṣe wá láǹfààní àwọn èyí tí a ti gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́dún wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما